kan ọlọ́run kó ṣàánú wa. kásá kòrónà níjà inú ni wálé kọ́lá mi. ìtí ò ṣẹlẹ̀ rí láyé kí wọ́n ti kàábà kí wọ́n ti haramu ànábì. kásá kòrónà bìjà inú ni wálé kọ́lá mi. mọ́sálásí tá a ti máa lọ bẹ ọlọ́run ilé ọlọ́run tá a ti máa lọ bẹ ọlọ́run gbogbo ẹ̀ tún di títì. a bí ṣe wò ní láàyè. sádẹ́wò máa dé báyìí. àná lè gbogbo tí ń jẹ́ ìwà àbú tí máa ń bẹ lọ́wọ́ kó wa kó kálukú ọlọ́ọ̀ dálẹ̀. lásán kóró ó nàbìjà inú ni wà á ìmọ́tótó ni ẹ máa ṣe kó kálukú sí mú mi ní déédéé kún rẹ ìtẹ́bá ká máa ṣe ẹja jòkó ní ká máa ṣe é fa. látò àmì alẹ́ iná. rọ́bàdà àbàdà mọ́lá nù kí kùmìnà báyìí rọ̀ sí wa. sẹ́kọ̀ mi. àìmọye fáírọ́ọ̀sì ní bẹ́ńtà tẹ́lẹ̀ ebi fáírọ́ọ̀sì gan bẹ́ńtà tẹ́lẹ̀. látò wá mi àlẹ́ iná. èyí tó wá ju gbogbo fáírọ́ọ̀sì lọ ní bẹ́ńtà báyìí. látò wá mi àlẹ́ iná. àdéhùn tó wà ń bẹ̀ nísìn ni wípé ẹnìkan ti kú náà ní nàìjíríà báyìí jẹ́ pé fáírọ́ọ̀sì ló pa tó jẹ́ former NNPC chairman. látò wá mi àlẹ́ iná. nísìn wọ́n ní ní nàìjíríà nísìn àwọn bíi forty ni wọ́n ti ní